balẹ̀ ntọ́kùn mi sọmọ yín àdúrà ni ẹ máa fi ràn lọ́wọ́ kẹ́ ẹ máa ṣàdúrà pé gbogbo oore tí ń bẹ lẹ́kọ̀ọ́ kọ́jẹ́ tiẹ̀ ẹ fọkàn balẹ̀ nǹkan kò ní í ṣe. màmí ẹ máa bọ. ó mà ṣe o nígbà bá fògùn ogún ọdún pilẹ̀ wèrè ọjọ́ wo la fẹ́ jájà báyìí. ó máa yà mí lẹ́nu. àbọ̀dún wo la fẹ́ dókòó ọ̀hún. ìyá wa ẹ fọkàn balẹ̀ ẹ wò ní èkó tọmọ yín lọ yọ ọsàn so yọ ọsàn sọ àlàáfíà aburú ò ní í ṣe ẹ fọkàn yín balẹ̀ ebi mọ ẹni kejì ni ebi kejì ni tí bá ti ń di ìparí oṣù ìparí oṣù yóò mọ yọjú sí yín yóò sì gbogbo èrè tí ń bẹ lẹkọọ pátápátá gbogbo èrè yóò kó wálé wá fún yín lẹ́ẹ̀dẹ̀rẹ̀ rẹ̀ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́. abiyamọ ọjọjọ owó ẹja lọ ẹja lọ ẹja lọ ẹja lọ. Ah, ah. kí ló dé kí ni nǹkan lójú. Ah, ẹ jẹ́ àmọ́ lọ. èkó dìnnà rárá ebi mi mi mú ọ lé èkó. ẹ eh, bàbá èkó ẹ dáhùn ẹ máa ẹ náà lè ní ìdàrú máa ń wà lẹ́kọ̀ọ́. ṣé nǹkan ti ọ ni ewo bàbá èkó bàbá èkó tí màá pariwo bàbá èkó ṣé kó làkọ́ bí mi ń jẹ́ ni. ẹ jẹ́ àlọ́ ebi mi lè mi mú yín lọ èkó tí yóò tóbi rárá kó dìnnà ọlá pé goslo máa pọ̀ nbẹ lẹ́fí máa bẹ̀rù èkó ọ̀hún kò sí pé ìtọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èdè ìlú ajẹ́ láre. kéré oko wa. wọn náà fọmọ ilẹ̀. èmi lẹ̀. mo ti lẹ̀. ọlọ́lọ́mọ ni àbí máa rí o. ẹ gbẹrù wa gbẹrù wa gbẹrù wa. wọlé sínú mọ́tò yẹn kí n gbogbo eléyìí bá ní ìsìn mọ̀mọ́. ẹ má ma lọ wọlé wọlé àyè wọlé bí sọ́dọ̀ àwọn èèyàn rẹ ó lè ṣe kí n tún lérò ní ojú ọ̀nà tí n gbógun. báwa ṣe wà kọ́sẹ́ńtà lè kórè fún afẹ́ bá lò wọ́n lọ bẹ́ẹ̀ bá ti dé kó ti ló lọ láyé yìí kò sí nǹkan kan mọ́ èkó ni wọ́n ti ń gbin owó. ìtọ́dún ọkọ̀ gbàgbẹ́ láì tì báyìí kí máa sì lọ́ọ́ máa sì gbà sí lọ́wọ́ irú ni òtún wàá dùn mí jù àti young gbá pẹnẹrìtì kéèyàn máa wo post báyìí kó sì wo òkè àfi là ìmú ní à owó ni wọn gbó lọ yìí oh, ó dùn mí gan o. o oh, mà àṣírí kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú ni ẹ̀ dáa ṣùgbọ́n nígbà tó ti lọ ra irun lórí rẹ̀ ọtí pé mọ́ kò lè gbá pẹnẹrìtì kó wọlé. irọ́ ọ̀rọ̀ kan sọ ń pọ̀ o. ó ra arun ni. ìgbà tó wà ra arun ní lọ́dọ̀ kan. ọ̀kẹ́rẹ́ jẹ. ẹ máa. ó yẹ bá ẹdun eh, yes ma. ah tíṣe ti ṣe yọkọ sọpọ báyìí torí ọlọ ẹ jọ kí ni iṣẹ́ yín gan lùlẹ tó lẹbi orí kókó tẹ ẹ ṣe. ń gbowó lọ́wọ́ mi ni ẹ̀ ṣiṣẹ́ ìwọ tó kúrẹ́ ń gé tí ò mọ́ṣẹ́ kankan ó kàn ṣáàtì ẹ̀wà bíi ẹni tí ò sí ìwọ gan-an gardner sálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ tó mú gbogbo tó fi decoration là ìdánilọ́kọ́ ìdánilọ́kọ́ mójútó òòrí yẹn mójútó kó gé fúláwà òòrí gé kó tún ọgbà ṣe òòrí kankan ṣe àfirégbè wọ́n ti súrú ẹjọ́ fún ẹ ṣàrí ẹrú tá à ń sọ rèé ṣé o fẹ́ sọ fún mi pé ògbọ́n pọ́nkan lẹ̀kùn. ẹ ní kí n dìde. ṣẹ̀rí ṣẹ̀rí ṣẹ ó ponu. sọ́sà ìdìgbà tó bá sọ fún ọkọ dìde kan tó mọ̀ kọ́ dìde ni. wàá sọ̀rọ̀ ṣebí wọ ni wàá sọ̀rọ̀ Sálíù. mọ́mí. ká ló wà ń bẹ. wọ́n náà bàbá èkó. èso ṣẹ̀mọ̀ wọn ni jẹ́ kó wọlé ẹ lè ẹjọ ẹ fún sáà lẹ́tà. a sọ̀rọ̀ ṣáà ni wọ́n ti wọ́n ti súre ọ̀rọ̀ fún ẹ o lè ṣe kó má sọ wọn ojú ẹlẹ́nu kékeré. bàbá èkó géètì kejì inside ìyá ń bínú lọ́wọ́. ìyá ìwo ló ń bínú lọ́wọ́ ṣé ẹ kẹ́sì bí bí bí tọ́kẹ́rẹ́ jẹ́ wọ́n ti bí màálù. ìyá rẹ̀ wo ni ń bínú lọ. kó o lù tọ́lọ̀ ah, ah, ìlú ti le. Ah, boko haram ó ti wò èkó wá ọlọ́mọbìnrin ràn mí sí aburú àwọn ọmọ mi ní fẹ́lẹ̀ fíàlẹ̀. Ah, ah. iṣẹ́ mi mò ń ṣe iṣẹ́ ti yàtọ̀. mọ̀mọ́ ẹ dákun torí ọlọ́run ẹ mójútó ọmọ yìí ó nídìí abẹ́rẹ́ ẹ̀sìn o. Thank you àwọn wẹ o. báwo la ṣe wá ń bù tì báyìí. kò sí nǹkan kan tó sí hàn eruku ojú ọ̀nà ni ojú ọ̀nà ọ̀dà alátẹ̀kọ́ sí ìlú wa pàápàá wọn tún wá wà ní gíláàsì mọ́tò mi òkè torí èsì rẹ̀ ò ṣiṣẹ́ mọ́. ah ìdúrà ti so mọ́ gbaṣọ àwọn ilé tí mo wò yìí o. ah ah èmi ò láìkí irú àwọn tẹ̀ kó wa yìí ó yẹ kẹ́ ti mọ̀ fáwọn tó bá ní ìtì ni mo máa ń fẹ́ àwọn eléyìí ò ò ṣe dáadáa tó o. ah ó dà ní pé léyìí fẹ́ sàn díẹ̀ láàrin wọn ẹ̀bẹ̀ ẹ̀ ẹ̀ dododo sàn dosàn dosàn má débi ẹ kọ́ àwọn yẹn lọ. ẹwẹ́ ẹ̀yin náà fọkàn balẹ̀ inú orí iṣẹ́ nígbà tí màmá sọ pé àwọn ọ̀fẹ́ ẹ̀yin ní ìsìn ẹ̀yin bá ń wáṣẹ́ síbi mi tọ́ba di kànáńgì láti ń bá ríṣẹ́ fún yín ẹ̀yin kò ń lọ ibi tí ẹ́ńjìnì ti máa gbẹ́rù lé lórí ẹ̀ sì máa gba sálárì lágbára ọlọ. ẹwẹ́ ẹ lè ríṣẹ́ fún wọn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ iṣẹ́ ní ọ̀dọ̀ àwọn lasman àbí àwọn psv. ṣé ọ̀rẹ́ ọ. sẹ́mi. nǹkan ṣe ọ. adviser a sọ̀rọ̀ èbìjẹ́ bá ti fọ̀rọ̀ rẹ ó yá máa sọ lọ sálíù ẹ owó ẹjọ́ tó ń tò ni mò ń sọ fún bí ẹ lọ ẹrù tiẹ̀ ńkọ́. ọ bẹ nu mọ́tò. ẹ ó yẹ lè máa ń kẹrù ẹ wá. yàrá mi ò wọ yàrá tó wà ọdún ẹ̀mí. dẹ̀ lò báwo ni pati Saudi. Eh, eh, ó dùn dákú bí kí n má wálé rárá ni. ṣùgbọ́n pé ó dà. lọ́nà ah, wo. ó ò rí mi níjọ Saudi ó ò béèrè pé kí ló dé tí mi ṣe wá sí pati yẹn. má bínú òótọ́ ló yẹ kí ó yẹ kí n pè ó yẹ kí n pè é ṣùgbọ́n jọ̀wọ́ mi. bó eh? ah! ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. èmi náà ṣoríire o kí ló ṣẹlẹ̀ ọlọ́run mi nìkan tán ọ̀rẹ́ mi ṣé o mọ̀ pé business ta execute ní last month o ní ọ̀sẹ̀ alert mi yìí o ten million naira ló wọlé yìí o. ọlọ́run mà ṣeun o ọlọ́run mà ṣeun jẹ́ kébì náà ríro oore báyìí o ah, ẹ but nǹkan kan tí mo notice ni pé ṣe mọ̀ pé látìgbà tí mo rẹ́ni kejì ti dáṣẹ̀ wọnú ilé yìí ni gbogbo nǹkan ti ń lọ positively gbogbo nǹkan kan ń da yes ẹ̀yìn ìgbà tó ti wọlé náà ni á jẹ́ pọ́ ọmọ alálùbáríkà lọ́mọ yẹn o ẹsẹ̀ rẹ ló mú wọnú ilé yìí if not because irú nǹkan tá à ń ṣe yìí kò ń sáré wọlé báyẹn ó sì máa tẹ̀ kgs kò tó di pọ́n sanwó wọlé kàn wọlé just like that. ọ̀rẹ́ mi òde jó òde ṣàánú mi kó bá mi wó lórí ire ọmọ ẹlẹ́sẹ̀ dáadáa bíi tí mo rẹ́ni kejì ìjọ nítorí ọlọ́run. báwo rí ọlọ́run tó ṣàánú mi á ṣàánú wọ náà. àmì o àmì o. a need láti enjoy o láti celebrate. ó yá yá bá a gbé drinks wá jọ. Oh ọlọ́run ṣe o ọlọ́run ṣe o just like that ten million ah, ah, jọba ah, ọmọ dada báwo ni kejì ṣé wọn ok ojú ẹ kàn dán ṣá ọ̀rẹ́ mi ṣáà ń tọ́jú ẹ ṣá bẹ́ẹ̀ ló ń ṣe rùmúrùmú. òun yẹn kọ́ wà lẹ́nu ọ̀nà. Hmm. Hmm. ṣùgbọ́n pé ní last week yẹn ah mr sokoto you ṣe wa all right ẹ pẹ̀lẹ́ how far. in fact mommy, come máa drop ni ọlọ́run ló fún mi ní ọgbọ́n àti làákàyè tí mo lò fún máà nìyẹn bí mo ṣe bá sọ lọ́wọ́ kan báyìí ó dẹ́ gbà sí mi lẹ́nu mo kàn sọ fún mi mo bá chairman sọ̀rọ̀ pé chairman ẹ yọ twenty percent nínú owó yẹn instantly ló kọ check yẹn lórúkọ yín with a little wisdom tí mo lò. lórúkọ mi. yes. just like that ọlọ́run ọlọ́run gbogbo ti fẹ́ bẹ̀rẹ̀ ọpẹ́ mi ọlọ́run mà ṣe o ẹ wo i trust you. ọkàn mi ti ẹ̀ balẹ̀ mr sokoto tó ń wo iyọ̀ rẹ mi irú iyọ̀ bíi tí wọ́n ṣọ̀wọ́n láàrin erùpẹ̀ irú kọ́hún bíi tí wọ́n ṣọ̀wọ́n láàrin òkúta mr sokoto ṣọ̀wọ́n láàrin ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ẹ ṣe gan-an mo really appreciate yín o. <laughs> i'm flattered ma. ẹ ṣe àdúpẹ́ sá o ẹ ṣe gan-an. ẹ yẹ kí n fún yín ní good news èmi náà kó tó di pẹ́ wọlé um, business ta ṣe ní last month wọ́n ti alert mi ten solid million naira. ten million naira. ló wọlé sórí fóònù. congratulations ma. <laughs> thank you very much ẹni pa ní láti celebrate. bẹ́ẹ̀ni. ọ̀ya kí ni kí ni ẹ fẹ́ jẹ. ah mo mo wà òkè. Ah, ah sí pẹ̀lú tó wà lẹ́yìn no no no you have to ah no no no a gbọ́dọ̀ ṣe nǹkan kan a gbọ́dọ̀ marry you know. ẹ kejì ó yá yá pàdé náà náà náà náà everybody máa jẹun we need to celebrate. <laughs> ah ẹ ṣe gan ẹnì kejì dọ̀wọ́ rẹ o olúwa bá ń dúró tì o olúwa bá ń mójútó o má jẹ́ kó rárùn o ọ̀gá ẹ̀ tó wá ń tọ́jú ẹ̀ máa bá mi pèsè fún gbogbo iṣẹ́ ìjẹ́ kó máa lọ òkè má jẹ́ kó wálẹ̀ o má jẹ́ kó jẹ́ pé gbàtí ọmọ ìdọ́dọ̀ ẹ̀ ní gbogbo nǹkan ẹ lọ́ọ́ ẹlẹ́sìn olúwa máa gbọ́wọ́ ẹ̀ ga olúwa máa gbọ́wọ́ ẹ̀ ga ayé tí kejì ò lè jẹ tí kejì ò lè jẹ jẹ́ kí kejì jẹ́ olúwa àdúrà tí mò ń gbà lé wọn lórí yìí jẹ́ kó máa ṣẹ́ sí wọn lára lọ́hùn jẹ́ kó máa lọ bá wọn bí tó wà gbogbo ohun tí akéjì ò lè san fún mi jẹ́ kéjì san fún mi olúwa jẹ́ kó dúró kí n kémi náà wá jókòó kí n jẹ wọn ọmọ má jẹ́ ń wá kéjì tì olúwa má jẹ́ ń wá kéjì tì olúwa ọlọ́run jẹ́ kékejì dàgbà jẹ́ kó dògbò ọ̀gá ẹ̀ tó wá ń bá mi tọ́ tó ń bá mi ṣe dáadáa olúwa ẹ̀mí gígùn àlàáfíà máa bá a fi fún un. dá wa lóhùn náà. ẹ dúná abáwọ̀ lẹ́ ń fọ̀rọ̀ àtàrà ọ̀gàn àpàná. ṣé mo mo múra pátí bíi tí mo wà yìí ni abẹ́wò ní tẹ̀dẹ̀ ń fẹ́ fún torí oúnjẹ two hundred naira. ẹ gbà mí. Ah, ah. àǹtí ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù ṣé bá bọ́tà fẹ́ fi ta oúnjẹ fún yín náà náà ń fọ ọbẹ̀ yẹn àbẹ́wò lórí burúkú gan. kí ló dé tẹ̀ ń pariwo báyìí jẹ́ yóò dé pa bọ́kí abẹ́yìn àbí ṣé wọn ò ní jẹun ni àǹtí ẹ̀jẹ̀ má bínú torí ọlọ́run wọ́n pẹ́ má bínú ẹ̀jọ̀ abọ́tán ẹ̀fí tó ń jẹ fún yín náà ló ń fọ́ lọ́wọ́ yẹn. àǹtí ẹ̀gbìn tó lẹ̀ má bínú o níbo lẹ ti gbẹ́ni tí ajábùjẹ sí ibà iná. àǹtí ah, ah. ṣé mi la jábùjẹ mo rò pé orí iṣa Bílíkì kí ló dé. ẹgbẹ́ nǹkan tó ń sọ fún mi ni wọ́n lájábù mi jẹ. ṣé ẹja ti wá bí ẹ̀jẹ̀ báyìí sí ni àbí kí ló dé àǹtí ẹ má bínú torí ọlọ́run ẹ ẹ má bòyè sí ibà yìí ṣé ojú ọmọ tèmi o ẹ ọláyé bàjẹ́ àǹtí. ẹ fi wọn lẹ. wọn ò ló jẹ́ kí ẹ máa wọn ò lówó tẹ́lẹ̀ jàre ọkọ̀ ń dẹmọ ni. Eh, ẹ̀yin ọmọ ẹ má bàa yé mi jẹ́ nítorí ọlọ́run kí ni mo ṣe fún yín báyìí ṣé kò mí wà náà rẹ̀ yín méjèèjì ni táwọn ènìyàn bá jẹ́ wà ní ó gbà lọ́wọ́ mi o wẹ̀rẹ̀ tó dẹ̀ kó yín wá òun dẹ̀ ni mò ń pè báyìí kó wá kó yín lọ èmi ò rí sí ògbé léyìí o kí ló dé ná ìwọ ọkùnrin yẹn ò tiẹ̀ rónú òfin rẹ̀ wí obìnrin àbí ìwọ jẹ̀lílì yẹn ẹ má wọrí ẹ ṣáà máa ṣe lọ ọlọ́run á san yín lẹ́san ẹ máa ṣe lọ ṣẹ gbọ́. ọlọ́run bá

ẹwù ẹ máa lọ ọ mi ò fọmọ ṣẹ́ mọ́. ẹwù ẹwù èmi kọ́ ni mo jówó ìdí abọ́ ni mo máa ń wà. ìjà abọ́ náà ń dúró sí òòjà abọ́ náà òòjọ́ òun pààrọ̀ aṣọ báyìí ìbọn nìkan ni ẹ̀ tí ì máa lò ẹ̀yin ọmọ lè mo ti pé wèrè tó kó iwá kó kó bá mi kó yín lọ mo ní mi ò fẹ́ yín mọ́ mi ò fọ́mọ ṣẹ́ mọ́. ẹ wo mo fi ọlọ́wọ́n bá bẹ̀ yín ẹ wo ẹ wo ọlọ́ọ̀lọ́ mọ́ mi lára mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ò mi ò jówó. ẹ wo màmá Àríkẹ́ ẹ kọ tí ẹ fẹ́ mi láǹfààní kan. ìyálà ya èrò lórí kẹ kí ló sá mi fún mọ́níkẹ́ máa lọ mi ò fọ́mọ mọ́ mi wà bẹ́ẹ̀ ni ẹ bọ́ta ni yàrá yẹn o. ẹ wo ọlọ́run ẹ ojowo, mi ò jówó mi ò mọ̀ pa ẹ̀. no be you akari kan but na you akari go lẹ́yìn ọ̀rẹ́rẹ́ náà orin yóò yé mi dáadáa <laughs> àárín kan lọ́mọ̀ yorùbá ló fi ní ìsinmi yóò yé mi. akari kan no be you ara máa dùn létí mi. Ah, ah. bá ti ń tajà báyìí wọn ò ọyọ wo leléyìí ó tiẹ̀ ti da ẹ lọ bàbá lẹ́kọ̀ọ́. ẹ bó ni ọmọ ń kọ́ tọwọ́ ń yá. ẹ fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ ẹ wá kó wọn ni. kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe. olè ni wọ́n wọ́n ti jí mi gbé. pèlú bọ́ ṣọ́ọ̀bù lọ ti jí tó ẹ wọ́n kó wọn mi ò fẹ́ wọn mọ́ mi fọmọṣẹ́ mọ́ ó ti sú mi ọmọdé sì ní í ṣe wọn ẹ máa gbìyànjú ẹ máa bá wọn sọ̀rọ̀ ẹ máa lò wọn títí tí wọn fi lọ sílùú òkè kí n lọ rè kó ọmọ mi wá. kí ni yín ọkọ mi o ẹ máa pàdé wọn ní gáràjì kí ni. ẹ ní sori ibo ẹni ló kọ búwe o gbogbo ayé lọ́mọ mi o bàbá mi lẹ́kọ̀ọ́ bàbá lẹ́kọ̀ọ́ bàbá lẹ́kọ̀ọ́ ní gbogbo ayé ń pè mí ẹ dákun tó lọ ẹjọ́ ẹ má jẹ́ kí kọ́ ọmọ ọlọ́mọ sọnù kọ́ pé ọwá di ọdún tí ń bọ̀ ẹ fi mí lẹ̀ ẹ ẹ ẹ mo ti gbọ́ ẹ wo tí má pa àdéhùn báyìí tí ẹ bá tí ì lọ tẹ́ẹ̀bà sí kẹrin kó o ṣàrí ẹ̀rú ń tọ́lẹ̀t ó máa di méjì ìsìn. Ah, ẹ ti jẹ́ ká lówó lé wa tán nù. ìyá ẹ ló balẹ̀ síbí báyìí ni ẹ̀yin ò lè òṣì ẹ má bà tèmi jẹ́ àmàlà ni mò ń tà mí mi ò ta góòdì ẹ fi mí lẹ̀ lọ́rùn. ẹ máa sọ mí dẹrù mọ́nà. Ah. kejì. yes kí ló ṣẹlẹ̀. àbíkí ló ti ń pè ẹ́ púpọ̀ là ń tà. mò ń ṣe imagination kan lórí ọ̀rọ̀ ẹ̀. imagination kí ló ń jẹ́ bẹ́ẹ̀. o ò gbóyìnbó fílẹ̀jì ló ti wá tó ń bá ní imagination mo rú ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ ẹ̀. mo rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta tó ti wọlé yìí ìyá ò fún mi face. ah <laughs> ẹ̀ máa gbà mí kẹ́. kejì ẹ eh, kíni kíni wọn ṣe mí bá ṣe ọ gbangba tí madam tó ti pariwo kejì kejì káàkiri látàárọ̀. madam pè mí. wọn wọn pè ọ. Okele ah! èrè tó nìyẹn mi ò láìkí ẹ o rí kó pa àṣà mọ́ mi lára. action action bo kí ni action wèrè tí mo pa wọn la. o rí wípé ńgbà tó mọ̀ ti wọlé oúnjẹ mẹ́ta ò pé mọ́. ẹ oúnjẹ mẹ́ta là ń jẹ tẹ́lẹ̀ ìgbà dání bó bá sì bọ́ sẹ́ẹ̀mejì wẹ́dà ṣéǹjì ni ó máa ń yí. kápítà ah, ti change báyìí kápítà ti change ọmọ yìí jẹ́ oúnjẹ mẹ́ta junior wa sóòrì wípé ọmọ yìí olóhùn blọọkù wa. ọmọ o kejì ni o jẹ kó jẹ mẹ́ta pé ah! kò ní dáfẹ́ tó mu wa. kò ní dáfẹ́ tó pè mí. Ah! Ah! aṣọ ìdá mọ́mí sẹ́ẹ̀dé láti ájì ni bóyá kán bá ọ̀rọ̀ àjàlá mi àbọ̀ ń gbà. sọ̀rọ̀ ayé ojú mò ń sọ wọ́n bára nǹkan bọ̀ ọjọ́ wo ni ìyájú bẹ́ẹ̀ ra nǹkan bọ̀ rí. wọn bóyá àwọn ọmọ ṣáìsì aṣọ mi. so kílẹ̀ ń bẹ́ẹ̀ di máa jẹ́ kí lè bá yín pípẹ́. <laughs> anything touchable touchable. wá wá kò ní dáa fún mi tó ń bá jẹun jẹun léyìí. ẹ̀yin ṣe láìké pé bá ṣe é jẹun ni. ó wá ní gèéta kó so jẹ fún mi kí n jẹ o pẹ̀lú léyìí tó bá jẹ kò ní dáa fún mi. ṣé ẹ̀yin máa jẹun ti. aa ah, èmi ò jẹun dandan ni. ọ ẹ̀ mú bọ̀. ọkẹrẹ ah! jẹ àṣírí rẹ ti tú ibi tó ń lọ gangan ni kò sọ nígbà tí wọ́n fẹ́ ṣe pé ìwọ ṣe yanjú ẹ̀ pé tó bá jẹ́ nu léyìí tó bá jẹ́ ta ọ ti mọ̀ pé ọ̀ lè sọ ọ́ lè bá pàdé kébi wá padà pa ọ́ ọ wá yìí síbí ní tó wà lọ́kàn ẹ̀ ni kò sọ níjọ́ tó ti wọ́ bíbá ilé mi ti mọ̀ tó wà lọ́kàn ẹ̀ gbogbo tó fẹ́ ṣe làwa ti mọ̀. ló ṣẹlẹ̀. ẹ jẹ́ ká fún mi lómi díẹ̀ mi máa fa bọ́ ọmọ rẹ mi lè gbọ́rọ̀ ní ìlànà ṣé o kẹwàá ó kè ah. ẹ máa wá ẹ máa lójú sẹ́wọ̀n oríṣiríṣi ìjẹta tẹ wá kí ló bàjẹ́ ìyá àlùbà sáré odò ẹ láwọn kan tún ẹjọ́ jáná ó fún yín lómi ó tù àbí. kí n dé ṣé a ní ìjà àti tẹ́lẹ̀ ní gbọ́n ṣé a ní ìjà àti káàkiri tí mi lè ju ẹ ti kọ́ra jù gbogbo ẹrẹ ẹwú ni ìrọ̀rùn kálẹ̀ mi kọ́ra ẹ kọ́ra ní gbọ́n. alábùkù street yẹn kẹ́ máa lọ gbé. Ah, ah, ẹni ní ìdí kọ̀ǹgà gbọ̀ kọ́ra tó yín. èmi ṣe eko, èkó táyọ̀ òun ló gbólí bàbá lẹ́kọ̀ọ́ òun ni gbólí èkó. ẹ bá lè kó bàbá lẹ́kọ̀ọ́ ẹ káàbọ̀ ẹ kúrò. sẹ́rà ọmọ tẹ́ ẹ tẹ́ wọlé abúlé yìí èyí obìnrin yìí àárọ̀ rẹ̀ gbogbo èkó ló ti tó gisi yányán bí básùn ni bí bùjọ ni ràn yìí wọ́n ń gbà ń kó bon gbogbo ògbà ni sí ẹsẹ̀ eléyìí ọkùnrin yìí ìjẹta ni wọ́n bá kàn má gbélé bùbá yìí tọ́fẹ́ lọ́mọ fọ́ báǹkì ọpẹ́lọpẹ́ fún ọmọ mọ̀ yẹn lẹ́kọ̀ọ́ tí mo tún wá jẹ́ nítorí lẹ́nu lẹ́kọ̀ọ́ èmi pẹ̀lú àwọn ìjọba èkó àjọ sí ìjọba èkó nítorí àjọ lẹ́kọ̀ọ́ lẹ̀ ni jẹ́ fi máa ń pè mí ní bàbá lẹ́kọ̀ọ́. ẹ bàbá èkó ṣé pé kò sówó rúbáàgì. ẹ bèrè lọ gọ́gù èèyàn dáadáa ní ń bá káàkiri méjèèjì òsì náà ṣe bí ẹran léyà. Ah! bàbá èkó ìrọ̀lẹ́ ń pa. ò ní sinmi ọ̀rọ̀ mélòó máa sọ tí màá parọ́ mọ́ tí mo parọ́ mọ́ ni. ẹ̀bẹ́ èkó kẹ́ríkẹ́mi ti wà kẹ́ẹ̀tì mi wò mí awọ̀rọ̀ àwọn lèmi wa o bí bá fún wẹ́ ìkálí lálàkálí ẹ máa kú ẹ máa kú nìgbọ́n wọn. ìyá ìwòrì ẹ kú lágbára Ọlọ́run sórí yóò burú ah ìwọ ni ẹ lálàtẹ fún mi ti ní diet mo ń gbà tí mo dékò lọ́dọ̀ bàbá jẹ̀bú ó sọ owó ńlá fún mi ẹ wá sọ fún mi pé èmi mo kú tì. Ah, ẹ má bínú àlàyé làlì gbọ́n ẹ má bínú. ẹ má bọ́rọ̀ yín bọ̀. ṣé nígbà tí lálàkálí bílíkì ọmí jalè mọ mọ kálí bílíkì máa jalè ṣé nílì jọlẹ wàá kó wọn líbi náà mi lọ ń ṣọrọ ṣọ kámi tẹlẹ ń ṣọrọ ṣọ lẹmi kó wọn lọ lìgbọn ní ti mọ kálí ẹ máa dáhùn padà mi rẹ kẹwẹ ilé o kámi wò ó. àyàwó ah, rì kí ló dé tẹ̀ ń parọ́ mọ́ mi èmi ò parọ́ ọ̀rọ̀ ní ìtúsọ́ lọ́sọ̀ ká lè mi parẹ́ mi parọ́ ṣé nínú ìgbà tó ti wà ní ẹ̀wúrì yìí ló ti mi kaṣọ ká ká pátá ká ká dúró ọ̀sìn ká ká gbogbo ẹ̀ lè gbọ́n ẹ bá lọ́ba àwọn jẹ bẹ́ẹ̀ bá mẹ́rù kàn wọ̀nyí wọn ò ní gbà o wọn bójúmọ́ ṣé wọ́n rí ẹ̀yẹ jàlílì jàlílì èmi ọ̀sán kálí kìíní o ṣé ilé jàlílì yẹn mi ò lè mẹ́rù bá o mi ò lè mẹ́rù bá nítorí àwọn àfòlè ojúlé kọ̀rí kejì òun lágbẹ́ lọ sí èkó lè gbọ́n jẹ́jẹ́ mi lẹ́mi fi wá. ẹ jẹ́ kẹ́nu ìjà kọ́tẹ́ fi ṣe ìdájọ́ bàtà tìlú èkó náà nìyẹn. ẹ má bínú torí Ọlọ́run ẹ ṣé bàbá èkó láyé bàbá lẹ́kọ̀ọ́. n ah, mm, láyé láyé yín bàbá lẹ́kọ̀ọ́ lèmi èmi ṣe bàbá èkó bàbá lẹ́kọ̀ọ́. ok ọ̀dà fún yín ẹ bàbá lẹ́kọ̀ọ́ mo fẹ́ lọ́wọ́n bàbá yín èkó tẹ̀ ń sọ yẹn ó ti ń wù èmi náà lọ tipẹ́ ìjọ ìjọba kọ́ wọn ní abúlé yìí mo jókòó síbi jẹ̀lílà àwọn méjèèjì wọn ṣe báyìí báyìí báyìí o ìmọ̀ wọn padà wà bá wa mo wá fi ọlọ́wọ́n bá bẹ̀yìn mo fẹ́ máa tẹ̀lé lọ báyìí. inú gbogbo wọn tí mo kọ́ lọ́nù yìí kéjì nìkan lálàbáríkọ ọmọ kò sì ní bàjẹ́ fún un tí n bá rọ́ ọmọ bíi kéjì yín mú lọ ṣùgbọ́n ẹ̀yin ẹlẹ́fẹ́ lè kó ní ìsìn báyìí àbí ṣe ẹ mọ ẹ mọ. àwọn tó máa ń gbénu gbó. ẹ mọ tí yín ò ní bàjẹ́ ọmọ kan bẹnu abúlé náà mo ti mú lọ ó mú gbójú ẹ mọ lọ tẹ bá ti ọmọ ẹ mọnú yàrá igbó tirẹ̀là kan tẹ bá ti wọn àti rẹ papọ̀ yóò mú tán ni ṣùgbọ́n ẹ̀yin àtọmọ tí mo gbóyè ẹ jọra yín ní tí òdìjẹ́ kí n mú yín tó kó báyìí nù kápẹ́ ẹ̀ bá ya wáńgbà ní ìsìn ni ayé yín dànù. ọ̀bẹ kò ẹ fi mi wí amúgbó. aláìmúgbó. ẹ ẹ kó wá síbi burúkú yín lọ́jàre. ẹ bọ́ ṣe rí ẹ bè kó jẹ́ lóòótọ́. gbogbo ara ìwúrí ẹgbẹ́ mi ẹ máa bọ̀ ọ́ ti kọ́ òun dé o jẹ́lílì àti mẹ́líkì. ìyá wọn lọ́ba ọjọ́ bẹ́ẹ̀ sọ wọn ò ní gbọ́ wọn ò ní gbọ́ tsọ̀rọ̀tsọ̀ àìkú màmí ìrù kábàámi ìrù ọlọ́ọ̀lọ́ mẹ́rù lè kọ́ ẹ̀mí ọlọ́ọ̀lọ́ kò sọ́rẹ́ mi lè kọ́ bílì máa gbọ́ sílì máa kú sílì gbọ́. wèrè tó fi sẹ́nu géètì láàrin mọ́ ẹ̀sẹ̀ mi ó tún mọ́ bọ́ sí ẹni báyìí owó tí ìní gbà ń bẹ̀ ẹ ta ló wà lẹ́nu géètì. ẹ good afternoon too. ẹ good afternoon. ẹ jọ ṣé mo lè rí ìwọ ní ẹ. ẹ ẹ tiẹ̀ bóyá o bá tẹ̀lé lẹ́sọ̀ kínní. ọ̀kẹ́rẹ́ jẹ. good afternoon. Ah. <laughs> ẹ ẹ bàbá. ẹkùjọ mẹta ẹ̀yin lẹ wá dé bíbá yẹn lẹ béèrè pé ẹ bẹ̀rẹ̀ sí lẹ. nígbà mi ò yẹ ká máa jára wa tán pé òyìnbó náà máa fi ń bá everybody sọ̀rọ̀. a kò tí gbogbo alagbọ generally ẹ sẹ́rí èmi àti ọkẹrẹjà kankan tiwantiwa. ìyẹn náà ń pè lingua franca. ẹ lingua franca ẹ ẹ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní Ghana ni wọ́n ti sọ ni, à ipe ńgbà táwọn Ghana kò gbọ́ lingua franca. ẹ ẹ̀yin gangan mo wá rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, kejì ni mo béèrè. kejì ó ti sẹ̀ lọ́rọ̀ yín ó tán ara tá à ń sọnù sẹ́rí gbogbo tó bá ti fẹ́ ẹ jẹ́ kí mi lọ fẹjọ́ ẹ̀sùn madam wọn ò lè lọ wèrè kan ló mú wá ẹ̀. ẹ wo kejì ni mo béèrè ó dẹ̀ ní nǹkan tèmi fẹ́ rí fún but n tó important bẹ́ẹ̀ gangan ni pé ṣé ẹ ní nọ́mbà mo ṣe lè get nọ́mbà ẹ̀. nọ́mbà kejì. ẹ fóònù nọ́mbà kejì kò ní fóònù débi pé yóò níná ẹ má bínú ó ní fóònù kò ní ẹ̀yìn síìmù. kálí èèyàn bá rí owó ẹni ó ní síìmù tó nílò gan ó tó méjì. <laughs> nọ́mbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nílò. ẹ ẹ fún mi nọ́mbà yẹn. gbogbo nọ́mbà tí ló kọ́dọ̀. ẹ ṣoore kan fún mi ẹ má jẹ́ kí mọ́mí mọ̀ pé mo wá bí o kí n má sọ fún mọ́mì. èmi ṣe fi ká kó mi gan kí n tún sọ fún mọ́mì pé ẹgbàá náà máa kejì lọ́wọ́ mi o. ẹ ní rírú ẹ. ẹ ẹ o ti yé mi zero eight zero zero eight zero zero eight zero zero eight zero ṣe ẹ ti tẹ zero eight zero ẹ ẹ má bínú fóònù mi wà lóde zero eight zero nìkan mo rántí nu nọ́mbà ẹ wá ẹ jẹ fún yín nọ́mbà ẹ jáde ẹ má bínú. ọlá sọlá. mama mama. ẹ kújọ mẹ́ta. báwo ni iṣẹ́. adúpẹ́ kí wàá ní ká fún yín báyìí. Ah, n tí mo máa ń mu náà ni. mi ò ní oyin onígò ńlẹ oníkàn ló wà ńlẹ báyìí kí wàá ní ká ṣe. kò sí nǹkan gbogbo èyí tó wà ńlẹ ní kò sí nǹkan. ẹ ra sa ẹ dákun bọ̀dá ẹ ṣeun ẹ dákun sí àyìn ní eh, àǹtí sadé alágbùrọ. wọ́n sì tún máa ń pè é ní sadé sọ̀gbàlájà. <laughs> kò sẹ́ni tí ò fẹ́ mọ bẹ́ẹ̀ Ṣadé Aláyọ̀dé pẹ̀ kò sẹ́ni tí ò mọ Ṣadé ládùúgbò yìí tí ẹ bá ti rí gbogbo àwọn ọmọ ọ̀tá ibẹ̀ náà ń sùn sí ibẹ̀ náà ń jí sí so kò sẹ́ni tí ò mọ̀ ṣe fẹ́ lọ síbẹ̀ ni. Eh. kò sí wàhálà tẹ bá ti ń lọ straight ẹ rí yànà kan by the right ibẹ̀ ni so ẹ ti rí kọ́ńtínà kan bẹ̀ ẹ ti ẹ ti báwọn èèyàn bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ṣáde oníṣẹ́ pẹ̀ nìyẹn. ẹ̀yin náà máa lọ bẹ̀. èmi ń lọ síbẹ̀ o torí àwọn ọmọ ta ló ń lọ síbẹ̀ èmi ń lọ síbẹ̀ ń o. kí ni ṣáde ń ṣe báyìí náà. bọ́lá hàn wọ́n ló wá ń jẹ́ kí woman yìí kó máa dọ̀ spirit wa náà kí ni gbogbo òṣì yìí ná. kí ló tẹ̀ ń ṣe dáadáa báyìí ná látẹ̀kùn. kí lẹ fẹ́. ẹ fún ajẹ́ ìdíjà rẹ̀ kó ṣe. ẹ wá wá wá kí ló dé tó máa ń ṣe bí wèrè bẹ́ẹ̀ wọ́n á ní kó mú nǹkan wá wọ́n máa pè é títí kó tó gbé débi ẹjọ́ ẹ̀kọ́ ó mọ tí máa ṣe fún ẹ èmi fúnra máa gbà bẹ́tẹ̀ fún ẹ o ti ọ̀dẹ̀ sáà gbogbo eléyìí tá à ń jẹ ń bí àwa máa jẹ ń bẹ̀ máa káwọn tèmi wọlé wàá máa ṣègbín wàá máa ṣe tọ́kì ń bẹ̀ wọ́n máa jẹ ń bẹ̀ fọ́kọ ẹ balẹ̀. bàbá kan ní ẹ̀ lè ṣeun. ẹ lọ́jọ́lẹ̀ ọkọ̀ sí lọ. bọ́lá hàn sọ́tọ́ báyìí ní ìyá wa wọlé báyìí ẹni tó kú àti ẹni tó sọnù tí wọn pàdé ìjọ kan báyìí nìsín èmi mà pé ẹni tó márò oko wéko kí máa jèrè ẹ ọbẹ̀ èsì ìjèrè lẹ́yìn ọkọ̀ àwa wò pé ó yẹ kó o soríire àwa lọ mú ọ wá láti ìlú òkè ṣé kò táwa dálẹ̀ pé kọ́ ọmọ ọ̀bọ̀ kọ́ wá soríire ọwọ́ adéko ó ń mu ògógóró ó ń mu jẹ̀dí ó ń mọ̀ pẹ́yì ó ń pa sìgá ó ń mu gbó ó ń mẹrorin ó ń mu satin ó ń mu eskin ó ń mu eske sọ́yẹ kó rí bẹ́ẹ̀. ẹ ẹ gbẹnusọ wo sóbi kí ló ń ṣe ẹ tó bá gba etí wo ìlà ìkẹyìn máa parẹ́ ni ẹ̀mí china phone. china phone kọ́ hundred mo mi orí yín ti dàrú lọ́rùn yín. ẹ mà ṣe mo dúpẹ́ lọ yín o ẹ mú mi wá láti ìsẹ́yìn mọ́ gbọ́ ọ̀rá gbogbo olúwa mi ẹ mú mi wéku mo mà dúpẹ́ lọ yín èèyàn kọ́ ní ràn yàn lọ odidi ìlú èbò tí ó sanwó bíléèdì lọ tí ó tún sanwó bíléèdì bọ̀ kó máa sọ̀n kankan ẹ wá bẹ̀rẹ̀ sí máa parí ẹ bẹ̀rẹ̀ sí máa ranjú ẹ dákun kí lẹ fẹ́ o. lẹ́kìn parí sìgá lójú ẹ bó ṣe ranjú. ṣé ẹ ya wèrè ẹ̀yin kẹ́ lọ lẹ́ńtà ń sọ̀ngọ wọn kò tí ń lẹ́nu orí ti dàrú gbẹ́rẹ́ àrùn tọ́ ọjà sànkárá bíi ta balógun wòmí bíra bí mo ṣe ń wọ yìí nítorí lè múnú mi dùn sí ọ ni pé pẹ̀lú owó tí mo fi ra epo sínú ọkọ̀ tí mo rò pé yá o èkó lè máa bọ̀ báyìí ní ìsìn mọ́ pa aláṣẹ fún aláṣẹ ni mí n gbọ́dọ̀ sọ̀rọ̀ dànù tẹ̀lé mi ká lọ. ló ti ẹ̀ rí sórí àwọn ọba ìwọ bá ti rí wọn wàá dá wọn mọ̀ sórí tán yẹn rí bí ẹlẹ́dẹ̀ ẹ̀fọ́ yẹn ẹ́ wàá ti dá wọn gbọ́mọgbọ́mọ lè jẹ. ṣẹ́rí tẹ̀ bá dẹ̀ kú omi láàrin ìṣẹ́jú kan tí bá pa àwọn bọ́ìsì tèmi sí yín wọ́n máa nà yín bí ìrà ni. Ah, ah. màmá ṣé nǹkan ṣe yín ni ṣé ẹ wá wèrè ẹsìn mi ń dán ah, ah. ẹ máa rẹ̀ mímí lẹ́kọ̀ọ́ tẹ́ pàwọ́ aládàálẹ̀ tí ẹ fi ń pè mí bàbá lẹ́kọ̀ọ́ nǹkan ṣe yín. bàbá ọkọ mi ẹ má bínú o bí ò bá sí àwọn kò sẹ́ni tí ń jẹ́ ṣáájú alágbo àwọn ní bọ́mi lọ́sàn-án ní bọ́mi lóru ní bọ́mi láàárọ̀ tí ò bá sí tàwọn wọn ò ní jẹun. ẹ gbọ́ tán mọ́nàmọ́ná. pé kí ni. ebi lọ́ọ́ pa kù nígbà táwọn eléyàwó ti wá ebi lọ́ọ́ padà pa ń kú ni orí ti burú tẹ́rí bí ọwọ́ aṣọ wo mi tẹ̀lé mi báyìí nísìn. ó yà bọ̀ ó yà bọ̀ ẹ̀bùrẹ̀ ẹ̀bùrẹ̀ ó yà bọ̀ ẹ̀bùrẹ̀ mi jà ó yẹ. ọ̀rẹ́ báwo ó bá wa o. báwo ni business. ẹ a dúpẹ́ fọlọ́ ọlọ́run fi wá lẹ̀ ọlọ́run ti ń ṣe ìyanu. ọlọ́run máa ṣe ìyanu every time. ilé ọkọ mi ṣe wà all right. Ah, yes ma ah, mo wà ok. àbòṣìfẹ́ anything tí. àmú wà ok. ọ̀rọ̀ kan ni mo wá rí ẹ fún. ṣé kò sí. no mo ṣọ̀rọ̀ tó lẹ̀ ọ̀rọ̀ ọmọ rẹ̀ ní kejì ni. Ah, ah. ṣé o ti ṣe ni. Ah, rárá o kò ṣe mí. mo mọ̀ pé kì í ṣọmọ bẹ́ẹ̀ pọ́mọ gidi ni kò dé lẹ́ẹ̀bà ṣe láéláé ẹ kí ló ṣẹlẹ̀. ìrètí mo rẹ́ni kejì kó wá sí inú ilé ẹ̀ mo fẹ́ kí iye náà kó ràn mí mo náà fẹ́ ṣí ẹnu rẹ yẹn. <laughs> ṣé bá jọ ń ṣí ẹ náà ni. bí ibẹ̀ yẹn wá kọ́ mo fẹ́ kó ṣe ìyàwó ọmọ mi Dàlápọ̀. mọ́mì. Um, bẹ́yìn náà ṣe wà surprised náà ni èmi náà wà surprised mm. nígbà tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi ah, torí mo ń wò pé láyé òde òní mi ò rò pé irú ẹ̀ ṣì ń ṣẹlẹ̀ but ehm, nígbà tí wọ́n láyé mi dáadáa èmi náà wà wò pé ah, mo rẹ́ni kejì tá à ń sọ yìí náà kì í ṣe àlejò fèmí náà mo mọ̀ ọmọ tó níwà tó dẹ̀ rẹwà dẹ̀ ni mo wò pé well ah, mi ò lè kọ̀rọ̀ sí mọ́mì lẹ́nu gẹ́gẹ́ bí bíbélì ṣe sọ fún wa àwọn náà ní ọ̀run wa kejì so mo decide láti dance tune wọn so nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, ó wù mí kí n fi Mọ́rẹ́ni kejì ṣe aya torí ẹ̀ lèmi náà ṣe tẹ̀lé wọn wá. Mọ́rẹ́ni kejì ọ̀rọ̀ ńlá ni wà tí yẹ́ ẹgbẹ́ kàmí yìí in fact bí ìgbà tó yẹ pé wọ́n bu sósì mi lẹ́nu wọ́n tún fi iyọ̀ sí tí kankan náà ṣe tù dànù ah mo rẹ ní kejì anyway ṣe mọ̀ pé ayé ìta wàyí gẹ́gẹ́ bọ́ ọmọ mi ṣe sọ lẹ́kọ̀ọ́ a lè fi ọkọ fọ́ọ̀mù a lè lè fi aya fọ́ọ̀mù a gbọ́dọ̀ make sure pé ìtọ́ bá mú wa làwọn bá wọn fọwọ́ sí ẹ jẹ́ kí n fi tó mo rẹ́ ní kejì létí nǹkan tó bá wá sọ màá jẹ́ kí n gbọ́. ọ̀rẹ́ kó lè. so àwọn parents tèmi náà wá decide pé káwọn náà lọ mú aṣọ tiwọn mo kọ́kọ́ tiẹ̀ fẹ́ kí everything wà àti uniform wọ́n sọ pé ká ṣe bọ́n ṣe ń ṣe kó ba lè rí bó ṣe ń rí so but nǹkan tí èmi wá ṣàlàyé fún ọ ni pé kán lọ sọ́dọ̀ mojọ́lá olúwa tó wà ní ìdúmọ̀tà yẹn pé tó bá ti dọ́dọ̀ ẹ̀ ní kòsòkò street number one yẹn tó bá ti dọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ní kán ti lọ mú aṣọ ẹ sọ fún pé mi mo ní kẹ́ wá aṣọ orú aṣọ tí àwọn ọ̀rẹ́ mi fẹ́ràn a sọ fún ọ. Ọlọ́run mo lè jẹ́rìí ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ní bójú ah, ah, ọjọ́ ìyá lè. bíbélì àwọn ṣe máa ń gbòòso lọ́wọ́. ẹ ẹ o jọmọ kó tó máa ṣẹlẹ̀ sí i ọmọ mi pé mi juice na mo wà ok fine boy. èmi ló yẹ kí ṣe best man ẹ máa clean up kọjọ ìmọ. ọ̀rẹ́ torí kí ni èmi ni mo tẹ̀lé lọ sábúlé èmi ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ mi ni màá ṣe. kọ́lá tiẹ̀ ní sọ̀rọ̀ lóòótọ́ lèmi àti kọ́lá jọ lọ sọ́dọ̀ àwọn àna mi èmi àti kọ́lá dẹ̀ close gan àwa lè torí pé wedding délé ni ká dáàrin àwọn ọ̀rẹ́ rú nǹkan tá a máa ṣe ni ojú òun tutù a lè fi sí di àwọn nǹkan tó yẹ ká fi sí ìwọ màá fẹ́ kí ìwọ wà ń di ọtí àtóúnjẹ kóun ṣe best man kó best man. èmi nídìí ọtí mama fẹ́ràn dídí ṣólógbò tó mọ̀ pé <laughs> tàṣó ni mi. sọ̀rọ̀ tí nǹkan bá ti pọ̀ jù ó máa ń kàyàn láyà tó bá ti rí tó pọ̀ ó máa kà ẹ́ láyà. kàmí láyà ó ti gbàgbé ni ìta máa ń buyọ̀ sínú bàtà ta máa kọ́ alábùnkún sápò ìfúnpá a máa máa tọ́ dànù yẹri yẹri. fi yẹlẹ kóòrù mò ń gbé bọ̀. Ah! ilẹ̀ ti wẹ̀ nìyẹn. ọjọ́ ẹ̀ máa le gan. mo ń gbọ́ yín sẹ́ ah, ẹ wò kò ní bẹ́ẹ̀ mi mi ò ní interest ni mo sọ yẹn ẹyin ah, náà ẹ wo ẹ ti máa ń dìlé owó mi jù ẹ wá dúró owó tí mo invest sí orí nǹkan tá à ń sọ yìí ẹ wò gbà tẹ́ máa sanwó fún mi padà ẹ tún máa sanwó ọ̀hún kò kò sí pé èrè kan náà wà lórí ẹ̀ tá a bá sọ pé kínní. Ah, ẹ wò alájí kò nídìí pé ẹ ń bẹ̀ mí mi kò nídìí ẹ̀bẹ̀ mi ò ní interest mọ́ ni. Ah, ọkọ mi mo rẹ́ni kejì ọkọ mi ṣàlàáfíà ló wà. olúwa ṣeun mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé kò sí wàhálà ọ̀gá rẹ̀ ń kọ́ bá ń gbé fún un bá ń gbé fún un ṣe. kò burú ó dáa táyì bá gbọ́ tèmi ẹ fún mi time láti rò ẹ hold on ẹ hold on. grandma. hello ma. hello. ẹ ǹlẹ́ máa ṣàlàfíà lẹ wà hello. hello. hello grandma. ẹ̀ ẹ̀ ń gbọ́ nǹkan kan grandma hello Okay, tí ẹ bá ń gbọ́ mi mi ò gbọ́ yín o ẹ ti gbọ́ hello hello ọ̀rọ̀ ẹ̀ má pè yín padà ṣe ti gbọ́. hello. gbà wọn ò gbọ́ mi má pè wọ́n padà ẹ̀hẹ́n alájì. múrẹ́ ni kejì ah, ọ̀gá rẹ̀ ò sọ̀rọ̀ ń gbọ́n kankan tó ń sọ hmm, hmm, ní fóònù yẹn kàn ń sọ. ó dáa bá ń kí o pé ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ o tó bá dẹ̀ pè mí padà ń gbà yín mo máa bá a sọ̀rọ̀ dáadáa ń kí dáadáa ó ṣe ọkọ mi o ṣe jẹ́jẹ́ lọ́hùn má ṣe wàhálà o jọ o o ṣe ọkọ mi o ṣe o dà o dàbọ̀ o ṣe hmm, hmm, dà ah, fóònù hmm, ah. ẹ fún mi ní sáà mẹ́jẹ́ kí n ronú sí i tó bá ṣe jẹ́ máa get back sí yín kò ní ìdípẹ́ nbẹ̀ mi máa get back sí yín ṣe ti gbọ́ ẹ ṣe all ah, irú business wa mi tí ó wà profitable wò lélẹ̀ wọ́n tún máa dìlé owó. ẹ̀yin ẹ tún ẹ tún wá. kí ló dé tójú yín tiẹ̀ wá ń dán báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta. ẹ yìí náà ni. ọláyé náà ló múru ojú tiwa yìí mọ. Ọ ga jù ọmọ elénìyàn nìyí nìyẹn. Ah, ọmọ elénìyàn èmi kankan ni eh, lágbájá elénìyàn sàràkì elénìyàn àgbájá elé. ṣé pé ẹ̀yin náà mo já gan bẹ́ẹ̀ tí n bá jẹun ni fi ọwọ́ ata sójú. ẹ ṣáà rọra kẹ má lọ ṣọ́ọ̀kì. yà <laughs> ẹ mọ nǹkan tó máa ń gbé mi wá bíbáyìí tó àmì ah, ò kì í fẹ́ kí mọ́mì mọ̀. Ah, mọ́mì ò lè mọ̀ láéláé eh, ìṣòro ìtòmí ń dùn mí lọ́rọ̀ nàìjíríà nu sáwọn pé àwọn tí wọ́n ṣe ọ̀nà bẹ́ẹ̀ bá fẹ́ wọ àjà jáde ìmọ̀ tí wọ́n ṣe ẹnu géètì sí fún bẹ́ẹ̀ fẹ́ wọlé yóò sanwó bó fẹ́ jáde yóò sanwó irú kejì tẹ́lẹ̀ fẹ́ rí ní ìsìn báyìí bẹ́ẹ̀ fẹ́ rí owó sísan ni. òkèlè ẹ tún máa gbowó lọ́wọ́ mi. ẹyin tó dùn mí lọ́rọ̀ àwọn ìjọba nu àìjọba ah, ò fẹ́ mọ̀ bóyá òun àtẹ̀yàn kan lẹ́pọ̀ gbogbo èèyàn ló fi mọ̀. sọlọpàá wa nìyí ni. sẹ́mi èmi ẹ sọ ọlọ́pàá kílẹ̀kùn tí yín má tiẹ̀ máa ṣe mú wa kó jẹ́ gbà nìkan ni. àwọn káfíńtà tí wọ́n ṣe wọ́n ṣe dáadáa ni. àwa náà là ń ṣètò bí gbogbo ẹ ṣe wọlé kéjì lẹ́pinlẹ̀ fi dà láàyè gàgàrà bí wọn bá fẹ́ rí kéjì bí ìgbà tí wọn fẹ́ rí MC àbó fẹ́ rí kókó sára àbí kéèyàn ló ń fẹ́ rí Tinubu bẹ́ẹ̀ ni. ẹ ló kéjì mo wà ń ta ni ẹ níbi pool side yẹn ìjọba mi bẹ́ẹ̀ sìn ó ṣe gan. ẹ̀yẹ́ ẹ̀ sọ fún mi pé ọmọ kéjì ń ṣùfù àkejì ah, Yusuf kọ́ mu pé. kéje wo wá ni. àkejì ah, ọlá òní pẹ̀kun. ti ilé wa bí. nígbà tí wọ́n ti pè fún yóò sì wá bí. òun náà jẹ́ wá bí. ẹ lè padà sẹ́nu díútì yẹn kó má dàbí pé mò ń yọ yín lẹ́nu. ẹ ẹ ṣé kéjì náà rẹ pè lórí fóònù kà kò ní wá. Ah. pẹ̀lẹ́. àròjọ kankan ìta ìhìn àti ìṣètò tá fẹ́ ṣe ìwà tètè mọ ló ń tó bá tó táìmù tó fẹ́. kéjì wọn lọ lóòótọ́ aṣẹ́wó ni kejì sá a ṣé bẹ́ẹ̀ ni kejì ò ní pákéjì tó ní olórí burúkú ọ̀nà wọn kẹ. sori reason tí mo ṣe wá gangan ni pé um, anytime tó bá ti sí pẹ̀lú mi ara mi ò kí ń balẹ̀ mi ò ní rórun sùn mi ò kí ń róúnjẹ jẹ mo wá wò pé instead tí màá fi ṣe ra mi léṣe sínú ilé kí n kúkú wá ẹ wálé ni because i'm missing you seriously. dọ́lápọ̀ ó mọ kankan sori bó ṣe ń ṣe gẹ́lẹ́ ló ṣe ń ṣe mí náà àtìgbà tó ti dẹnu ìfẹ́ kọ mí báyìí ah gosh ara mi ò lélẹ̀ mọ́ ó kọ́ máa ṣe pé kó máa wà lẹ́gbẹ̀ẹ́ mi ní gbogbo ìgbà um, yìí. ọlọ́run mọ́mọ́ fẹ́ sọ àwa méjèèjì papọ̀ ni. ah exactly exactly. because tí ọlọ́run ò bá fọwọ́ sí mi ò lérò pé a máa máa mí sára wa tó bá ṣe mí sára wa yìí. I love you so much. I love you too. so, shall we okay? I'm fine. Won't crush, we're okay. We're okay kí ló tó wá jẹ́ kí òkèlè dá ìdúró sí ìbàdí tó kàn wá ń rú ẹ lẹ́jọ́ ranù. omi ò fẹ́ jẹ́ kí mọ́mí mọ̀ pé mo wà níjà rẹ̀. mọ́mí kí ló kò sí nǹkan tó mọ́mí fẹ́ ṣe náà. ṣé wọ́n mọ̀ pé nǹkan tá a bá bò ń ló máa ń níyì ni. já wọlé mi lè jẹ́ kó lọ báyìí já wọlé. mọ́mí nǹkan. wọ́n wà níbẹ̀ jùmọ̀ ń sùn. tó bá sọ̀kalẹ̀ tán rí mi nǹkan. Ah, wọ́n sọ̀kalẹ̀ náà ni já lọ́jọ́. Ah, káwọn ẹ dìde ńlẹ̀ ṣé ò sí o. kó má bàa sí ma. láti bò ó. àti èkó láti wá mà. bẹ́ẹ̀ ni mà dọ́lápọ̀ ni orúkọ tèmi ọ̀rẹ́ mi tí ẹ wo ń báyìí kọ́lá lorúkọ ẹ̀ ẹ̀gbọ́n wa tí ó tẹ̀lé wa wá ní. èmi ni ẹ̀gbọ́n wa. kó ba lè dá náà ni a ṣe wá mà torí ọmọ yín mo rẹ́ni kejì. kí ló ṣe fún yín. Ah, kò sí wàhálà mà torí tí ẹ̀ gangan la ṣe wá ṣe rí Mọ́rẹ́nikejì ní òdòdó tí ó wà lágbàlá yín tí ó wùwà tá a fẹ́ já èmi tẹ́ ń wò yìí ó wù mí kí n fi Mọ́rẹ́nikejì ṣàyà ni wọ́n wá ní pé tí a bá ti rí yín ohun gbogbo ti di ṣíṣe nítorí ẹ̀ la ṣe wá. láti èkó ta lójú èyí báyìí fún yín náà. Ah, ah, ẹ wojú tèmi ni you see me ah mo ti rí yín láyé ló jẹ́ kí n dá yín mọ̀. fìlà tí mo dé ni ò jẹ́ ẹ mọ́ mo ti wá bí rí èmi mo kó wọn wá dáná ń bí. ẹ wà á ní àgbàlagbà kankan tẹ́ ẹ lè mú lẹ́yìn wá. nù àgbàlagbà tẹ̀lé wa tẹ̀lé wa àwọn ni mo rò pé ẹ méjèèjì burú ta ni àgbàlagbà. ẹ má má dáhùn mo rò pé ẹ sì kì í mi làgbàlagbà ẹ má dáhùn náà èmi ah, ẹ sàgbàlagbà àgbàlagbà ọ̀fọ̀ gbogbo eléyìí tẹ̀ ń wò yìí pákéjì yẹn ni owó rí o sẹ́ẹ̀tì ń jọ ní gbogbo wa o àgbàlagbà ní àná àyírọ̀ omi sàgbàlagbà o. ẹ wo ẹ padà lọ lé ẹ lọ mú àgbàlagbà tẹ́ bá ní àgbàlagbà ní dáadáa ẹ mú wọn dání wá àmọ́ gan pàápàá ẹni tó wà lọ́dọ̀ ẹ̀ wà lẹ́kọ̀ọ́ ẹ ẹ lọ síbẹ̀ ìtọ̀sẹ̀ ló lọ̀yọ̀. àòótọ́ ni <laughs> ìtọ̀sẹ̀ ló lọ̀yọ̀ lóòótọ́. ó tẹ̀ sọ̀rọ̀ báyìí. <laughs> owó gbogbo nǹkan ló dé ní ẹ owó ni gbogbo nǹkan bẹ́ẹ̀ bá fẹ́ pààyàn nìsín ẹ náwó bẹ́ẹ̀ fẹ́ gbẹ̀mí èèyàn là owó yìí náà ni kò sí nǹkan ṣe irú àwọn màmá nìsín wọ́n lè fẹ́ pààrọ̀ borun wọn owó yìí náà <laughs> ẹ gbà. ẹ wò ẹ mú wo yín dání ìyá wa egbowó yìí. èmi ò tọ́ mọ̀. ẹ wò mọ́ mi mo mọ̀ pé owó ìkéré ṣùgbọ́n owó tí a mú wa fún yín gangan kọ́ lélẹ̀ afẹ́kẹ́ kan fi lè dákọ̀ mù ni ṣé ta bá máa padà wá a máa tán tilétilé ni. wọ́n ní ẹ fi mú kọ́ bàbá kẹ́ ẹ máa mú lọ́dún kan níṣẹ́ ẹ lè fi ten tán láì ṣe díẹ̀. bàbá ọkọ mi èmi ò tọ́ mọ́ ẹ̀rọ a máa lọ sí kò jẹ́ẹ́jẹ́ lálàáfíà ẹ̀gúnlẹ̀ láyọ̀ ẹ máa mú lọ bẹ́ẹ̀ bá ti rágbà ẹ máa mú bọ. ẹ wo ìyá wa sẹ́rí lóòótọ́ ni bí yàrá ní àgbà ọkọ gbọ́n ìgbà míì wà tó yẹ pé nítorí bá jáde lórí ọmọ kékeré gan ó sàn ju kí àgbàlagbà ó wà ń bẹ̀ lọ tẹ bá ní kẹwò ẹja wò látòrí sẹ́sì sẹ́rí captain terry àgbà ti dé bá bàbá bàbá kan bẹ́yìn jẹ́ ni ẹ lọ àwọn ọmọ kékeré tán wà lé kẹ́yìn lè dáa ẹgúnlẹ̀ láyọ̀ ẹ̀ máa lọ ẹ ṣeun mo ò bínú o mo ò bínú. màmá ń fún yín lówó yìí ni. irọ́ wọn làwọn ò fẹ́ fi tipa nù wọn lówó ọ̀rọ̀ wẹ̀. ó dà wọ́n ẹ ṣeun ẹ jẹ́ jọ pé tàbá débẹ̀ ìmú fún wa lọ́mọ. ẹ dákun ẹgbẹ́ nu sọ́hún jáde ṣé ẹ̀yin lẹ́fẹ́ fẹ́ ọmọ ni ṣé èmi tèmi mú yín bọ̀ ń ẹ ìgbà tó wájọ rẹ. ó dà ọmọ ó dà ọmọ ẹ sì làbí omi ẹkú. ṣe ìyá gbọ́dọ̀ wọ aṣọ ilé kankan àná ojú àmà ló ń tiẹ̀. ẹ ẹ pẹ̀lú jàre èmi ló tẹ́kọ̀ tẹ́yà máa ṣe bí gbàgbé pé ìgbà tẹ́mi mi ẹ̀yẹ wọ́n dàbí rámúrẹ́sì ẹ gbàgbé ọ̀rọ̀ ta sọ nínú létí àti ìparí à conclude. èwo tún nìyẹn. ọ̀rọ̀ date. àṣìbá ti conclude nínú ilé a ní kí wà á ti Dọlápọ̀ jọ lọ tẹ bá dọ̀hún tẹ bá bá bọ̀ ó ti tẹ̀ mí lọ́rùn. mi ò dẹ̀ ní láìkẹ́ tó bàbá wa lọ o. má bínú mo ti ṣàlàyé fún ẹ pé mi ò ní sí ilé ni tó yẹ pé máa wà round why not máa bá yín lọ àìsí ilé mi ló fà á. bóyá kí Dọlápọ̀ àti Mọ́rẹ́nikẹ́jì bóyá káwọn dẹ́ lọ fúnra ra wọn. ẹ ìyẹn náà wà òkè wọ́n lè jọ lọ ti jíṣẹ́ fáwa àwa dẹ̀ planning tiwa àbí. ó ti da kò sí wàhálà ó mm, ṣe ọ̀rẹ́ mi jẹ́ pẹ́sẹ̀ ẹbí ẹ mo ló bá ń sá lọ ńkọ́ ẹ̀ṣẹ̀wọ̀n ọjọ́ ẹ̀kú dìde bàbá ńkọ́ ń bẹ̀. àwọn náà wà lálàáfíà. yóò sí wàhálà. kò sí wàhálà. ìyá mi. ẹ mọ́mì ìdí tí a yín lọ́tẹ̀ ò ní pé àwọn fámìlì wa a mítìn in fact mo pe òun náà pé kó wá lọ́jọ́ mítìn torí ọ̀rọ̀ ta fẹ́ sọ lé lórí ó dá lórí èmi àti ẹ̀ náà ni so ọjọ́ yẹn àwa conclude pé ká tètè ṣe ìyàwó tí a fẹ́ ṣe so wọ́n wá rán mi wá bá yín pé kí n wá bá yín kí n béèrè pé ọjọ́ wo gangan lẹ́yìn mú ní pàtó tá a máa ṣe wedding wa. olúwa ṣeun nǹkan ayọ̀ náà lè mú wá bá mi ayọ̀ wa ò dẹ̀ ní dìbàjẹ́ èmi wò pé bóyá ká fi sí oṣù tó ń bọ̀ torí gbogbo àwọn ẹbí wa náà làwa náà máa sọ fún tá bá ní ká ṣe báyìí wọn ò ní tètè gbọ́ àbí oṣù tó ń bọ̀ yẹn ti pẹ́ jù. àná ó wà òkè táìmì ẹ wà òkè. Okay ẹ eh, ok bó wà fún. táìmù olóṣù tó ń bọ̀ mà. bóyá ká fi sí ìparí oṣù. ìparí oṣù ìyẹn wà òkè so that màá lè tètè sọ fáwọn náà gbogbo preparation táwọn náà bá máa ṣe àmà àmì mà. ẹ wọ jẹ́ kémi náà wọlé kí n bá yín wá oúnjẹ. Ah, ẹ má ṣe yọnu ẹ má ṣe yọnu. kí ló dé ẹ ń bínú ni. a ní fẹ́ falẹ́ rìn ni ẹ wò ẹ bá mi gba ilé mọ. kò ṣe ọkọ mi ah, ìsìn mo tó lè gbowó lọ́wọ́ yín torí owó òdùn ni oúnjẹ ọmọdé ni kò ní kan lẹ́nu mi ìgbà yìí gan nínú mi tó dùn ayọ̀ mi kún. ẹ jẹ́ ká tètè máa lọ ká máa fìyà lẹ́rìn. ó dà ọkọ mi ẹ ṣé o ẹ̀gúnlẹ̀ láyọ̀ o. ṣẹlẹ̀ kí ló dé tí ìbànújẹ́ dorí àgbà yín kodò kí ló ṣe yín tí ẹ gbé ìrònú wọ̀ bí agbádá kí ló ṣẹlẹ̀ mọ́ mi kí ló ṣe yín. mo rẹ́ni kejì tèmi yé mi tí ń yé yín. ìparí oṣù ìparí oṣù kí ló ṣẹlẹ̀ níparí oṣù. kọ́ńtẹ̀ dékíá ni. hello grandma ibo lẹ wà náà ẹ dáhùn ẹ dáhùn jàre yín ló ń dúró de látẹ̀ nǹkan. Ah, kí á ti káwọn kó sí reception lọ́wọ́ ah, alpha àwọn náà mo ṣe ìpè tán sí wọn náà ní pẹ́ dé yíba yẹn. that is pé àwọn náà tètè kúrò lé nìyẹn o. hold up náà ló máa fa náà ẹ tó bá kọ́ ètí kúrò ní báyìí láwọn yẹn kọ́ ti débi a lè má dáwọn èèyàn dúró sọ̀rọ̀. you can predict traffic these days. ó dàbí pé mò ń gbóhùn mọ́tò ń ta lọ́wọ́ wọn náà. àwọn ọ̀rẹ́ àti dé àbí. Fatima ti wà ń bẹ̀. àbí wàá pè wọ́n. ẹ má wọrí. ẹ kú náwó ẹni

wà pé òun. ẹ bọ má jẹ́ kí n kàn jáde bá ah, wọn ti dé. ah, ah mama. àná mi pàtàkì ah, pàtàkì ẹ káàbọ̀ àwọn àná mi lédè yìí o. ẹ káàbọ̀ ẹ ṣe máa o ẹ káàbọ̀ ẹ káàbọ̀ màmá ẹ káàbọ̀ gan ẹ ṣe máa ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan ni ẹ ṣe ẹ ṣe máa àgbáyé adalẹ àgbáyé adalẹ máa. ọlọ́run sáré ẹ ṣe ìyá mi ẹ ṣe ṣé mọ́tò dàní láwọn púpọ̀ wo ọ̀rọ̀ wa lè kó yìí máa ń kọ́ ẹ má bínú ẹ má bínú àwa náà la tó bẹ́ẹ̀ àwa la tó bẹ́ẹ̀ ṣé mo dúpẹ́ mà ẹ ṣe gan-an ni ẹ̀yin là ń lóde pé ká máa wá lọ sí àwọn àlejò wa ti wà bẹ́ẹ̀ yẹn. ẹ má bínú ọkọ mi náà ní àlọ́ náà náà lọ para aṣọ mi àwòrán mi. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe wọn àwọn ará ilé ńkọ́ ṣé wọn tẹ̀lé ní wọn ni kí ló dé sẹ́pẹ̀yìn ní wọn lè fi tèmi wàhálà èkó yìí máa ń pọ̀ fún wa. bóyá wọ́n ti fi gbogbo ẹ̀ sí ọjọ́ wedding. ọ̀dà ó lè bu bẹ́ẹ̀ náà ló tọ́jú tọ́jú yẹn sọ. kí màmá nìkan yọjú lé ní lọ́jọ́ engagement. dáná dáná ọ̀dà bẹ́ẹ̀. mo ti wo ẹbí bẹ̀ mi ò rí wọn. Ah. o wọn kì í. ìsìn náà lọ sókè náà. ìsìn kọ́ ló fi mí sílẹ̀ sísá rẹ̀ nígbà tó gbòkè lọ. wọ́n lù fún lọ kéjì ọ̀gá mi ni àwọn ni mo bá ṣiṣẹ́ ń bí. ọ̀gá ẹ̀ lélẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀gá ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. kejì ṣé wọn ò mọra tẹ́lẹ̀. ẹ wọ́n ṣe máa mọ. ọ̀gá ẹ̀ ni. Ah, <laughs> ẹni bá ní olú.